lónìí ọlọ́run yóò máa bá wa sọ̀rọ̀ nínú ìtàn ńlá kan eléyìí tí àkórí ẹ̀ sọ pé ìdánwò ìgbàgbọ́ ìdánwò ìgbàgbọ́ mo gbàdúrà pé lórúkọ Jésù olùgbàlà ohun tọ́lọ́run pinnu láti ṣe nínú ayé rẹ nínú ayé mi nínú ẹbí yín nínú ẹbí mi nínú ẹbí gbogbo wa lápapọ̀ nípasẹ̀ ìtàn yìí lórúkọ Jésù a ò ní pàdánù rẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ sí ọmọkùnrin kan ó jẹ́ ọ̀dọ́ ó sì ti ń wojú ọlọ́run fún aya tipẹ́tipẹ́ nígbà tó tó àkókò kan ó ṣe alábàápàdé arábìnrin tí ọlọ́run yàn fún lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdúrà àti àwẹ̀ arábìnrin yìí náà jẹ́ni tóun náà ti ń wojú ọlọ́run fún ọkọ rere tipẹ́ àwọn méjèèjì jẹ́ ẹni tí wọ́n mọ ọlọ́run tí wọn ò sì fẹ́ ṣe ìfẹ́nú ara wọn ní ìkórìtà àti yàn bó tilẹ̀ jẹ́ pé ní ayé òde òní ọ̀pọ̀lọpọ̀ kàn ń gbéyàwó kàn ń lọ́kọ ni wọn ò fẹ́ mọ̀ bóyá ìfẹ́ ọlọ́run ni tàbí ìfẹ́ ọlọ́run kọ́ ẹ jẹ́ kí n yára sọ eléyìí fún àwa ọ̀dọ́ àmọ̀ràn ni tó bá yá tákòókò bá tó a ó gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ lórí rẹ̀ ẹ kẹ́kọ̀ọ́ nínú ìṣẹ̀lẹ̀ yìí ẹ̀yin ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin ẹ gbọ́rọ̀ ọgbọ́n yìí o má fẹ́ ẹni tí ó wù ọ́ láti fẹ́ o ṣùgbọ́n fẹ́ ìran rẹ ìran rẹ ni kó o fi ṣaya o ìran rẹ ni kó o fi ṣe ọkọ má gbìyànjú láti fẹ́ ẹnikẹ́ni nítorí ẹwà torí owó dúkìá tàbí ohunkóhun bí yẹn ṣe jẹ́ nìyẹn ìyẹn wà fún àwọn ọ̀dọ́ tàbí ẹni tó wà ní ìkórìtà pé ó ṣẹ̀ṣẹ̀ tún fẹ́ yan ọkọ àbáyá bóyá ọkọ rẹ̀ tàbí aya rẹ̀ kú. ọ̀dọ́mọkùnrin tí mò ń sọ nípa rẹ̀ yìí ó jẹ́ olùfẹ́ ọlọ́run ó fẹ́ràn ọlọ́run gan-an àti ẹni tọ́lọ́run yàn fún ṣùgbọ́n ẹni tọ́lọ́run yàn fún yìí gẹ́gẹ́ bí aya pé àfẹ́sọ́nà rẹ ni tí ó jẹ́ olùbágbépọ̀ ọjọ́ ọ̀la rẹ rèé o òun jọmọ ògbóǹtarìgì babaláwo kan bí eré bí àwàdà èèyàn á sáà ẹni tó ń fẹ́ lọ lé obìnrin ti dàgbà lọ́jọ́ orí ọkùnrin ti dàgbà lọ́jọ́ orí àwọn méjèèjì ti tó láya lọ́kọ èyí tó jẹ́ ọkùnrin ó ti tó ọmọ ọgbọ̀n ọdún nígbà tí èyí tó jẹ́ obìnrin jẹ́ ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́jọ́ tí ọmọbìnrin mú àfẹ́sọ́nà rẹ̀ ọkùnrin yìí lọ́lé lọ́jọ́ náà àkùtùpọ̀ bó ṣe ṣẹlẹ̀ rí mò ń ah ẹ rọ yes sir. ìfẹ́ ó gbé ọ ọ̀rọ̀ nígbà ah my name is Timothy. àní orúkọ àbísọ̀ rẹ èwo ni Timothy Timothy. i'm sorry sir uh, Timothy Thompson lorúkọ mi sir Daddy, mi ni Thompson orúkọ tèmi gangan ni Timothy. ẹni pé ìdílé onígbàgbọ́ ló ti wá. bẹ́ẹ̀ ni sir ọ máa jẹ́ ìfákúnlé. orúkọ mi ò kì í ṣe fákúnlé sá. ọ wá láti ilé oníṣàngó kó máa jẹ́ ṣàngódé yìí. dádì mi ò kì í ṣonífà. bọ́ọ̀dẹ kó máa jẹ́ ọdẹ níyì. Ah, ọdẹ níyì sá. bàbá mi. panu rẹ mọ ifá fún mi má jẹ ń tàn ọ jẹ o ò tí ì rọkọ fẹ o ò tí ì rọkọ mú wálé o ó padà sí ìgboro ó lọ wá ọkọ gidi mú wálé o gbọ́n tí mò ń sọ fún ọ ó padà sí ìgboro ó lọ mú ọkọ gidi ó lọ mú wálé. ìyá fá fún mi. baálé mi àbí wọn náà fọwọ́ sí kọ́mọ rẹ mú kiri wálé wálé gẹ́gẹ́ bí ọkọ. a gbọ́dọ̀ kò gbọ́dọ̀ níbo èmi odidi yèyí ọ̀ṣun kò lè mọ kiri yọ wá sílé bí o elédùn ò ní jẹ́ èmi ò fọwọ́ sí o. bí wọ́n tiẹ̀ fọwọ́ sí èmi ò tiẹ̀ ní fọwọ́ sí kò lè ṣeé ṣe ni. eré larákùnrin yìí rò pé bàbá àfẹ́sọ́nà òun ń ṣe gbà tí wọ́n padà sí ìlú Èkó tí wọ́n ń gbé tí wọ́n ti wá sábúlé wá rí bàbá àfẹ́sọ́nà rẹ̀ wọ́n délé wọ́n rìpọ́ọ̀tù ìyẹn ni pé wọ́n fi àbọ̀ wọ́n fi fún àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ní ẹ mọ̀ marriage committee máa ní ẹ lọ ẹ̀hẹ́n báyìí ni o gbà tí wọ́n sọ fáwọn marriage committee pé nǹkan báyìí báyìí làwọn bá bọ̀ pé bàbá ìyàwó òun ìyẹn ni tó fẹ́ jẹ́ ìyàwó òun ó fárígá o pọ́mọ òun ò lè fẹ́ kírísítíẹ́nì. àwọn ìgbìmọ̀ ìgbéyàwó marriage committee nínú ìjọ wọn wọ́n ní kí wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ àtàdúrà pé ẹ lọ́ọ́ máa gba àwẹ̀ àtàdúrà kí ọlọ́run bá wa wọnú bàbá. orí àwẹ̀ àtàdúrà ni a wà ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn-ún ṣé mọ̀ pé arákùnrin yìí ó ti pé ọmọ thirty five years báyìí òun àti àfẹ́sọ́nà ti wà lẹ́nu pé wọ́n ń fẹ́ra wọn sọ́nà fọdún márùn-ún kì í ṣe pé wọ́n fẹ́ ṣègbéyàwó àmọ́ bàbá àtìyá ìyàwó fárígá o pé ọmọ tàwọn kò lè fẹ́ kiri yó lọ́jọ́ kan ní ìyá arákùnrin yìí àti bàbá rẹ̀ ní a bá wá bá lọ́jọ́ náà ohun tó ṣẹlẹ̀ rèé. timo bí ọkọ̀ kan ò bá re jìnrìn ẹgbẹgbẹ̀rún rẹ̀ ó lọ bọ́mọ tọ̀hún ò bá ṣe mọ́ sọ wàá rọ́mọ obìnrin mi nù ṣọ́ọ̀ṣì yín tó kì mọ́lẹ̀ tó fún lóyún. káwa náà ti rí ọmọ ọmọ wa ni ọjọ́ ń lọ tí sí mọ́ ọmọ mi dákun ọkọ mi gbọ́ ohun tí bàbá rẹ sọ bí bàbá rẹ ṣe sọ yẹn gangan náà láṣẹ gẹ́lẹ́ mọ́ ọmọ kan ní ṣọ́ọ̀ṣì yóò kì í mọ́lẹ̀ ó fún lóyún ojú ń lọ lórí mi èmi náà fẹ́ gbọ́ ọmọ mi jó àní mo fẹ́ pọ̀ ọmọ ọmọ mi sẹ́yìn mi ojú kan ẹ̀pà ojú kan èrè bí mo kódà obì náà sì ní lẹ́ẹ̀kan ẹ̀yìn mi tó láti pọ́n ọwọ́ mi yìí àní mo fẹ́ fi gbọ́ ọmọ jó mo fẹ́ gbọ́ ọmọ mi jó dákun ṣe ohun tí bàbá rẹ sọ tí mo lò ó torí ìgbà àtàkókò ó lọ lójú rẹ nìyẹn. Ah, ah, gbogbo àwọn ẹgbẹ́ tá a jọ bí yín lásìkò kan náà gbogbo wọn náà ti bímọ àtọkùnrin àtobìnrin wọn wà á sọ pé òun dúró kí nínú ẹ sọhùn. dáàdi ọmọ kan ló ń kí n kí ọmọ kan mọ́lẹ̀ ah, ọlọ́run ò gbàgbé mi ah, ìfẹ́ ọlọ́run èmi ò dúró dé ọ mi ò lè ti gbọ́ nǹkan tẹ́lẹ̀ kí n sì kó tí ẹ bá ìfẹ́ ọlọ́run rárá. gbẹnu gbẹnu gbẹnu gbogbo ẹnu ọ̀hún dànù ah, ẹ mọ́ lọ àfẹ́ lọ ẹ tún ní a máa dísà ẹran wo ló wá tún kù nù o nígbà yìí ó ti lọ wẹ́lòmíì kó kó kó kì mọ́lẹ̀ kó kó fún un lóyún kí gbogbo wa lè rọ́mọ ọmọ ká lọ ọmọ ọmọ ọmọ gbẹjọ ọjọ́ ń lọ o ọjọ́ ń lọ o. tìmọ́. tọ́ ibi ọ̀rọ̀ dé dúró la rí yìí o ìbéèrè mi rèé ṣé àmọ̀ràn àwọn òbí yìí ṣé a sọ pé ọ̀dà ní ẹni tó jẹ́ pé òun nìkan náà wọ́n bí. ìyá ti dàgbà bàbá ti dàgbà wọn sì ń fẹ́ láti rí ọmọ ọmọ wọn ọmọ sì rèé ó ti lẹni tó fẹ́ fẹ́ ó gbàdúrà ọlọ́run darí ẹ̀ bí eré bí àwàdà ọmọkùnrin yìí wọnú ìrònú lọ́jọ́ kan arábìnrin rẹ̀ tó jáfẹ́sọ́nà rẹ̀ àwọn méjèèjì jọ ń sọ̀rọ̀ nínú ilé ìjọsìn ọmọkùnrin yìí kóró ohun tí àwọn òbí rẹ̀ sọ fún un pé kí wọ́n ṣe nígbà tó sì jẹ́ pé ọmọbìnrin náà gbìyànjú láti sọ fún ọmọkùnrin yìí pé ẹ tí ẹ sọ yìí náà ni àwọn colleagues òun àwọn ẹlẹgbẹ́ òun níbi tóun ti ń ṣiṣẹ́ ni wọ́n sọ fóun pé after all ọlọ́run ti yàn yín fúnra yín ẹ̀yin méjèèjì ti gbàdúrà ẹ ti mọ ìfẹ́ ọlọ́run pé broda alágbájá broda timothy òun làfẹ́sọ́nà sista fáfúnmi <laughs> bàbá fáfúnmi àtìyá fáfúnmi ọgbà bàbá àtìyá timothy náà àwọn náà ń kọ́ wọn ò fi Timothy lọ́rùn ńlẹ̀ pé àfikọ́ máa ya wá àfikọ́ wá ya fẹ́ àfikáwọ́ mẹ́rin fún lóyún àwọn sàfẹ́ rọ́mọ ọmọ àwọn lọ́jọ́ náà tí wọ́n jọ ń jíròrò àwọn méjèèjì pa ìmọ̀ pọ̀ pé àdúrà ni káwọn tẹ̀síwájú nínú rẹ̀ ẹnu èyí ni wọ́n wà tí wọ́n ń gbàdúrà lọ́wọ́ ni oníṣẹ́ wa jẹ́ fún arábìnrin ìfà fún mi pé ìyá rẹ̀ kú o àwọn méjèèjì wọ́n bá gbéra wọ́n bá gba abúlé àwọn arábìnrin fáfúnmi lọ gba àwọn ọ̀dọ́ ọ̀hún bí wọ́n ṣe yọ lókèèrè tí bàbá rí wọn látẹnu ọ̀nà ni bàbá ń sọ pé ẹ gbọ́dọ̀ wọlé o ẹ gbọ́dọ̀ dé ẹ̀yin náà ẹ wo bó ṣe ṣẹlẹ̀ o ẹ wo bó ṣe ṣẹlẹ̀. bàfá fún mi kúrọ̀jú akọ́gí èso jẹ́ bàfá fún mi sì ṣàbíamọ́ ó ṣàbíamọ́. ẹ fọ́ kún mi ọjọ́ ń dán a ní fèrè rẹ̀ gbá. Hmm, àṣẹ àṣẹ. kò tiẹ̀ sún tó dùn mí nínú ikú ìyá fa fún mi bí ó sì ọ̀sẹ̀ ọ̀sùn ta ni ó máa bá a mójútó ọ̀sẹ̀ ọ̀sùn báyìí. orí sọ bàbá fún mi òun náà mo bá ti tó ṣàlòjú obìnrin gbìyànjú ó gbìyànjú o àwọn tá a mọ̀ owó yìí tá a mọ̀ owó yìí ẹ̀yin méjèèjì ẹ má jẹ́ ní lábú abẹ́rù lẹ́mi o jẹ́ ẹ bá ní lábú òrù lẹ́yìn. awo díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. kẹ́ni yóò gbé yín. awo ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ẹ̀ mọ̀ yóò wú yín. awo àsọpẹ̀lẹ́ ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ẹ̀sọ̀ pẹ̀lẹ́. ìsọkúnlẹ́jọ́ òun mọ́ tọ́mọ̀ yẹn tí ó ní. báàmì kí la wá ṣe báàmì. lẹ́nu rẹ ló bèrè pé kí la wá ṣe. rẹ ọmọ rẹ lélẹ́yìí. ìwọ wá sọ fún mi pé kílẹ̀ yìí ṣe kílẹ̀ yìí ṣe ẹ fi jésù yín ẹ fi pàyà ẹ fi pamíláyà. àwọn ọkọ àmọ́ nǹkan kan pa ẹ. ẹyin ò mọ nǹkan kan pa rẹ ẹjọ́ yín kọ́ ìyá afá fún mi ló túra rẹ̀ lẹ̀ ẹ sì kọ̀wé fún mi ní pé ojú olóko làṣà ṣe ń gbé ni ẹ lè rẹ́mi pa bẹ́ẹ̀ ṣe pàyà afá fún mi. àwọn bàbá mi. ẹni bá fẹ́ kú ni ó kú. àwọn ifá jẹ ìbúrẹ́ ní ẹ̀jẹ̀ ọmọ rẹ lélẹ̀. àwọn àwọn àwọn àníyàn. àní wọ́n fi jésù wọn wọ́n fi pàjáfà fún mi. kì í ṣe lábẹ́ òrùlé mi. tọ́ bí ọ̀rọ̀ bàbá yìí bó ṣe ń hó lọ́kàn arákùnrin Timothy bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ àwọn òbí rẹ̀ náà ń hó lọ́kàn rẹ̀ kọ̀ wá mọ tí ó ṣe ọjọ́ orí sì ń lọ yìí gbogbo ìgbà tá a fi ń sọ̀rọ̀ yìí tí ìyá àfẹ́sọ́nà rẹ̀ kú Timothy ó ti di ọmọ ọdún méjìdínlógójì léè tó túmọ̀ sí pé àfẹ́sọ́nà rẹ̀ náà òun náà ti di ọmọ ẹ̀ẹ́. Eh, e ti ń lọ bí ọdún mélòó bá ní ìsìn lọ́dún mẹ́ta ni wọ́n gbà lọ́wọ́ ara wọn òun ti ń lọ bí ọmọ ọdún márùn-ún ó dín ní ogójì ó wá di ìgbà tí wọ́n sìnkú ìyá àfẹ́sọ́nà rẹ̀ tán lóòótọ́ bàbá yìí ò jẹ́ kí Timothy ó dúró rárá àmọ́ ọmọbìnrin tó jẹ́ ọmọ ìyá yọ̀ọ̀sà wà níbi tí wọ́n ti ń sìnkú ìyá rẹ̀ ẹ wo wọ́n sì tán wọ́n padà arábìnrin wa lọ bá àfẹ́sọ́nà rẹ̀ pé kó wọ́n bẹ́ẹ̀ lọ́jọ́ tí làálàá lù lọ́jọ́ takutu puhu arákùnrin Timothy lọ́jọ́ yìí ti ń di bí ọwọ́ ọ̀rọ̀lẹ́ ó wà lórí ìrònú kí lòun ó ṣe báyìí òun ò sì fẹ́ fẹ́ lòmíì yàtọ̀ sẹ́ni tó jẹ́ ìfẹ́ ọlọ́run fáyé òun orí ìrònú yìí ló wà bẹ́ẹ̀ ní rántí ẹsẹ̀ bíbélì lọ́lọ́kan òjọ̀ kan ẹ̀ẹ́ bẹ́ẹ̀ bá ti jú mi láyé o n ti jú yín jọba bàbá mi ẹ ó tún rántí ọ̀rọ̀ Paul àpọ́sẹ́lì inú ìwé Timothy kejì pé bẹ́ẹ̀ bá fara dà o ẹ bá lè bá fara dà ẹ ẹ ẹ bá jíǹde yìí náà gbádùn ayọ̀ ayérayé o àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ bẹ́ẹ̀ bá sẹ́ òun jẹ́ olóòótọ́ síbẹ̀ ìyẹn ni pé Jésù jẹ́ olóòótọ́ síbẹ̀ <laughs> bẹ́ẹ̀ ni tó rántí ìwé Lúùkù orí rẹ̀ kẹrìnlá látẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n sísàlẹ̀ pé bẹ́ẹ̀ ni kẹ́ni ọba àtọ́ mi lẹ́yìn nǹkan o. yọọsẹ bàbá yọọsẹ yá yọọsẹ gbọ́n yọọsẹ àbúrò yọọsẹ arákùnrin àti arábìnrin yóò tún kórìíra ẹ̀mí òun pàápàá fúnra ara rẹ̀ yọ̀ọ́ wà gbàgbélébùú rẹ̀ yọ̀ọ́ máa tọ òun lẹ́yìn ǹjẹ́ ìdánwò gbàgbọ́ wà á dé báyìí <laughs> ṣe é rí lálẹ́ ọjọ́ tá à ń sọ yìí ọwọ́ ọ̀rọ̀ lẹ́ni bí sìstá ṣe dé. bro ẹ má bínú no no no no no no no no no no no no no no sẹ́rí ibi tọ́rọ̀ ìdè ìsìn ah. àṣẹ́sù ti gbàjọba ọkàn broda Timothy ẹ nǹkan kan so tó lè ṣẹlẹ̀ rí broda Timothy ní sọ̀rọ̀ kì í ṣe ọ̀dà ẹ̀yin náà ẹ̀gbọ́n ń tọ́sọ ẹ̀gbọ́n ń tọ́sọ. O hmm. ti sú mi pátápátá wàhálà tí mo dojú kọ pẹ̀lú older than sister for me. I don't think I can hold it any longer. Bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀, máa jẹ́ kó dín mọ̀ fún ọ wípé o ti sọ mi. Àmọ̀ràn tí dádì mi sọ bóyá àmọ̀ràn yẹn ni máa tẹ̀lé. Àgbà tí ń jẹ́ pé kò ń sí pé kò sí obìnrin níta, obìnrin pọ̀ ń ta náà. to be settled ọlọ́run bàbá wa yanjú ẹ̀ very soon. sísá fún mi mo ti sùn. Ah, ọ̀rọ̀ yìí láàrin àwa méjèèjì ni ìdúró ọdún mélòó ah, ah. ẹ mọ́ ń lọ àfin ń lọ ẹni amadi ẹni amadi sà alùbàtà ò ń darí o bẹ́ẹ̀ arùkù kan kì í sọ fẹ́ só ti fúnra lóyún oyún bíi ti báwo èmi ò lè gbà ó ẹ má má gbèṣù láàyè àmọ̀ràn èṣù lélẹ́yìí o àbí ah, ṣé yìí náà ti sáré gbàgbé àwọn kókó àdúrà tàgbà níjọ yẹn ni hmm? bí ẹ̀mí ọlọ́run ṣe ń fi sí yín lọ́kàn wípé ká gbàdúrà ló gbogbo ìdíwọ́ òun nìyẹn ń sìn ẹ́ mọ́mísí ò sí mọ́ nìyẹn ẹ́. rárá o nǹkan tẹ́ ẹ̀ ń tà láti sọ ni pé mi mo pa mọ́mísí yín. oh no kò ń ṣe nǹkan tí mò ń sinate yẹn No no mo kàn jẹ́ kẹ́ mọ̀ wípé God is fighting for us ọlọ́run ń jà fún wa bó tó bá jẹ́ pé ìpinnu yín nìyẹn mi ò lè ṣe o. irú àmọ̀ràn ìṣubú ló mú wá sọ́kàn dáríjì mi ah, ìyàwó ara ti ń lò mí I need to make my restitution. tọ́ ń gbọ́ bọ́ bá jẹ́wọ́ náà ẹ ti gbàdúrà gbàdúrà lẹ́yìn bí ọdún bíi méje mẹ́jọ ẹ ti ń fẹ́ra yín bọ̀ ọdún mẹ́jọ ni ẹ sì ń dúró dèfẹ́ ọlọ́run ẹ ti gbàdúrà ẹ ṣé ìwọ náà wọ́n bá jẹ́ ìwọ náà ní sista Fáfúnmi ṣé ò ní wò pé bóyá àdúrà tá a gbà lọ́pàyà sista Fáfúnmi sì fara mọ́ torí sista Fáfúnmi fẹ́ ṣèfẹ́ Ọlọ́run ó sì ti kà á sista Fáfúnmi ti kà á pé sùúrù náà ni àwọn ò fi dúró bí ìdánwò gbàgbọ́ bá ti dé ẹ bá wo ń tọ́ wà nùwèé ìwé Jákọ́bù kọ́hún ọ wà ní Jákọ́bù ó tún wà nínú ìwé ẹ̀yin náà lè ṣí bíbélì yín ń bẹ̀ o ẹ lè ṣí bíbélì yín ń bẹ̀ o nínú bíbélì tèmi ń bí ìwé Jákọ́bù orí kìíní ẹ jẹ́ n kà látẹsẹ̀ kejì ó ní ẹ̀yin ará mi nígbà tí ẹ̀yin bá bọ́ sínú onírúurú ìdánwò ẹ ká gbogbo ẹ̀ sí ayọ̀ ń gbọ́ sẹ́yìn lè láyọ̀ ru àkókò yìí nínú irú ìdánwò eléyìí o sẹ́yìn lè láyọ̀ ẹ wedding ni ò ṣeé ṣe àgbàdua ìyá ló kú bàbá ò kú àwọn òbí àfẹ́sọ́nà à ń yarí pé kí bùrọ̀dá Timothy kàn ọ́ lọ mú ìyàwó à pé fún wa lọ́mọ bàìtúláàsì mo gbàdúrà gbogbo ẹni tó wà ní ìrújú lórúkọ Jésù olùgbàlà mi máa wá ìyanjú sí ẹ abáwa wá ìyanjú sí. gbogbo ẹ̀ sáyọ̀ ìdánwò gbàgbọ́ wa tí ó wà dẹsẹ̀ kan bẹ̀ ẹsẹ̀ kẹta ìwé Jákọ́bù ó ní kí ẹ sì mọ̀ ìpele wo ni wọ́n wà lọ́wọ́ gẹ́gẹ́ bí onígbàgbọ́ ọmọlẹ́yìn Jésù tí ń retí àti tẹlẹ̀ wúrà ṣé sùúrù rẹ ṣó tí ì máa rí i pé ẹ a ti ní sùúrù ní sùúrù náà sùúrù yìí ti tó gẹ́ o bóyá ká béèrè lọ́wọ́ àwọn ọ̀dọ́ wa pé bọ́rọ̀ bá rí báyìí sẹ́yìn tún lè ní sùúrù mọ́ o ẹni tí ó ní sùúrù lẹni tó ní àfojúsùn ọ̀run tí ọ̀rọ̀ Jésù sì ń hó yayaya nínú ọkàn rẹ̀ nípasẹ̀ ẹ̀mí mímọ́ láì dẹ́nà pẹnu láì bá lọ́wọ́ ná láì fa ọ̀rọ̀ igun jù bí eré bí àwàdà broda Timothy wọ́n lọ rèé bá sista Fáfúnmi ńlẹ pé kàn ọ́ bẹ̀ wọ́n lálẹ́ ọjọ́ yẹn náà alẹ́ ọjọ́ yẹn náà nígbà tí bùrọ̀dà Timothy tí wọ́n délé sista Fáfúnmi sista Fáfúnmi náà wà lórí ìrònú kan ní alẹ́ ọjọ́ náà bó ṣe ṣẹlẹ̀ gangan òun rèé. Ah, ah, ah. But to be candid, I need láti credit brother in now brother in now n try no no no no brother Timothy n try pẹ̀lú gbogbo councils táwọn èèyàn ti fún wọn and we have many ladies outside there wọn ò gbà tí mo bá tún ní kí n reconsider age wọn wọn ti máa lé ní forty nísìn wọ́n ó dà pé mi gan-an hmm, bóyá kí n ti ah, èmi náà wá fẹ́ ṣe nǹkan tí wọ́n sọ àbí ọlọ́run gan ó lè testify sí nínú ẹ̀ mo tún lose mom sí mi no no no no no i have to mo need that everything no i need to i need to. Come and me. Sister Fumi, I'm really sorry. I'm deeply sorry. No problem. I'm sorry. I'm sorry. No problem. I'll be back. All right. Ah, Sister Fumi. Calm down. Ṣé nǹkan ta sọ yìí? Èmi náà ti later reason. Hmm? Mo ti reason Just. <laughs> <laughs> nǹkan dé kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí sista Fáfúnmi tilẹ̀kùn lẹ́yìn mo mọ̀ pé ẹ fẹ́ gbọ́ ẹ sì fẹ́ wo bó ṣe ṣẹlẹ̀ àdúrà mi ni pé ẹrù yìn rere ẹrù ọ̀run ẹrù ìgbàlà tó ń rúbọ̀ látọdún mọ́dún lórúkọ jésù olùgbàlà à kọ̀mọ̀nì dànù mọ́ wa lọ́wọ́ o. Hmm. ìnáwó ìgbàgbọ́ wa ń ṣiṣẹ́ sùúrù ẹ gbọ́ bí sùúrù bá ti wá dépele tí ó dé yìí gẹ́gẹ́ bí ìrìn àjò sista fáfúnmi àti broda timothy gbọ́kínló kan téèyàn ṣe kí ló kàn téèyàn ṣe mò ń bọ̀ ẹ jẹ́ ń bá ìtàn yìí délẹ̀ ìdánwò ìgbàgbọ́ ṣẹ́ ìgbàgbé òun là kò rí ìtàn tá ń bá bọ̀ lẹ́yìn tí sista Fáfúnmi tilẹ̀kùn lẹ́yìn lálàlù àkùtùpóhu bó ṣe ṣẹlẹ̀ rèé. sísá fún mi mo fẹ́ gbé òkìtì. òkìtì bíi ti báwo kẹ. Ah! sá fún mi wọ́n ah! máa lè ta òkìtì sá fún mi mo fẹ́ gbé òkìtì. ṣé ń ṣe rẹ ni. <laughs> sá fún mi mo fẹ́ gbé òkìtì. Ah! ẹ dúró náà náà. mo fẹ́ yí òkìtì. <laughs> No, you must be joking. What? is this now? What happened? Brother Matthew. Mo fẹ́ yí ọ̀rẹ́ jẹ́. Brother Matthew. Ibi arákùnrin Timothy parí ìrìn àjò gbàgbọ́ ẹ̀ sílẹ̀ rí yìí o bí ó parí ìrìn àjò gbàgbọ́ ẹ̀ sí rèé o látọdún mọ́dún látọdún tó ti ń dúró tó ti ń wọ̀nà tó ti ń fi sùúrù rìnrìn àjò rẹ̀ sí kínání tọ̀run. Ah! ó mà ṣe o ó mà ṣe o hmm, ọ̀rọ̀ orin náà pé n ó ṣàtẹlẹ̀ wúrà lọ́jọ́ kan o n ó ṣàdádé wúrà bí mo bá dé ṣé bùrọ̀dá Timothy lè dádé wúrà bọ́ bá délé báyìí ẹ́ kí ló ṣokùnfà ikú broda Timothy lọ́jọ́ yìí ni pé lọ́jọ́ tí arábìnrin Fáfúnmi tó lọ sí ibi ìsìnkú ìyá rẹ̀ kó tó kù ńbẹ̀ ni bàbá rẹ̀ ti fi mọ́gùn sí lára ètí àwọn Yorùbá lápá abìkan ń pè ní èrò. awo ah ìyàwó. ọ ọ fẹ́ẹ̀ dé ọ fẹ́ẹ̀ dé ṣe bá náà wọ́n ní kàní wọ́n fi jésù wọn fi kánlá ya àwọn náà fẹ́ẹ́ dé hmm, ó bá dé yóò kan tiẹ̀. egun burúkú nù gòsì ní kínní hmm. ìjẹta mo sì kan fáwọn ọmọ kan lẹ̀ ó kù tiẹ̀ kú bí méje lọ́wọ́ mi gan. méje méje mo ní lọ o sì dàbí lẹ́yìn kan lọ. ẹ máa rìn bẹ́ẹ̀ lọ fẹ́ ọ̀rẹ́ mi ilé mi lọ fẹ́. kò ń bà á ti. ẹ kò ń bà á ti. èyí tí mo fún jẹ igbó ti sọ. fá ọmọ bùrọ̀dá Timothy náà àwọn náà mọ̀ ìṣẹ̀lẹ̀ tí wọ́n nírìírí rẹ̀ lọ́wọ́ ìyẹn ìdánwò ìgbàgbọ́ wọn òun ló ṣe tí wọ́n ṣe wọ́n ti gbàgbé pé ìdánwò ìgbàgbọ́ gbogbo ń tá a bá ti pè nídánwò ìgbàgbọ́ ló ń ṣiṣẹ́ sùúrù ó pè fún sùúrù ọ̀rẹ́ wa ṣé ìdánwò ìgbàgbọ́ tó ní ìrírí rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ṣé kò tí ì sọ ẹ́ dìdàkudà mọ̀rántí mọ̀rántí kí ni mo sì rántí ni bàbá wa kan nú olúwa wọ́n ń gbàdúrà ọlọ́run ń lò wọ́n fáwọn èèyàn láti ṣí àgàn nínú ẹni tó ní ìdádúró wọ́n á gbàdúrà fún àárọ̀ mọ bí bẹ́ẹ̀ ìyàwó tiwọn ò lóyún látàárọ̀ dalẹ́ rí títí tí irun funfun fi gba gbogbo orí wọn. Hmm? ìdánwò ìgbàgbọ́ bó ṣe kọjú sẹ́nìkan lọ́kọ̀yìn sẹ́nìkan bí ìlú gángan bí mo ṣe wà yìí mo nídàwó gbàgbọ́ tèmi tí mò ń bá yí o bẹ́ẹ̀ ni mo lè rántí àwọn àkókò kan nírìn àjò ìgbàgbọ́ mi à ń gbàdúrà bọ́lọ́ ń ṣe ń lò wá fáwọn èèyàn ayé wọn sì ń gbà yí padà èmi sì bẹ̀bẹ̀ àtèmi àtìyàwó àtàwọn ọmọ mi fún odidi ọdún mẹ́tàlá lórí nǹkan kan nù ìdílé wa tọ́jẹ́ ìdánwò ìgbàgbọ́ a sì ráàyè padà ọ̀rẹ́ wa <laughs> ṣé ìdánwò ìgbàgbọ́ rí o tí ì mú kó dìdàkudà má gbàgbé o má gbàgbé o ẹni ọba forí tì dópin ni Jésù sọ ní Matthew twenty four ó lẹ́ni ọba forí tì dópin là á gbàlà ṣé o sì ń fi sùúrù So o fi ń lo ìdánwò ìgbàgbọ́ rẹ àbí bóyá o ti yà sápá ibi tí wọ́n ní ọwọ́ á yà sí mo lọ́jọ́ kan mo parí ètò kan tán ní ìkànnì kan lórí rédíò ńbì kan lárakùnrin kan bá pè mí ó ní ẹ̀ló ajínrere sanjọ́ ọ̀dẹ́jọ́ bíi mọ̀sùmọ́ ní ẹ̀ló ni ha onígbàgbọ́ làwọn wọ́n ní ṣùgbọ́n oníṣẹ́ ọwọ́ làwọn gbogbo àwọn ọmọ táwọn kọ́ ń ṣẹ́ ni wọ́n ti gbé nǹkan rẹ̀ ṣe lẹ́nu ẹ̀ àwọn táwọn jọ̀gà táwọn kọ́ wọn ń ṣẹ́ ni ọjọ́ wípé wọn àwọn àwọn ò rí nǹkan kan rẹ̀ kan tọ́ka sí bẹ́ẹ̀ àwọn òye Jésù ń sìn wọ́n ti gbàgbé pé ọ̀nà tí ìnáwó ìgbàgbọ́ kálukú máa bá wá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní ajínrere o mo ní sáà wọ́n ní láàárọ̀ ọ̀la Monday alẹ́ Sunday lọ́jọ́ tí mo ṣètò yẹn lórí rédíò tọ́lọ̀ ń lò mí fún wọ́n ní láàárọ̀ ọ̀la ni wọ́n mú àwọn lọ ibi táwọn náà ti fẹ́ lọ ṣe oògùn owó ẹ̀rí tí ìnáwó ìgbàgbọ́ bí mo ní à bẹ́ẹ̀ bá wá lọ ṣoògùn owó bolẹ́ sí ọ̀rẹ́ wa ṣó lọ ọ̀run mọ́ ni ò ṣe jẹ́ àgbàdúrà pé ẹ ẹ rí àpọ́stélì Paul àpọ́stélì Paul ó ní ẹ̀gún kan ń bẹ níhà òun ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lòun ti bẹ Ọlọ́run lórí ẹ̀ pé kó lè mú kú ò ṣùgbọ́n n tóun gbọ́ ni pé orí ọ̀fẹ́ mi tó fún ọ ẹ ṣe jẹ́ àgbàdúrà ká bẹ̀rẹ̀ fún orí ọ̀fẹ́ orin kan wà tá a máa kọ nígbà tẹ́mi ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ oore ọ̀fẹ́ ṣá ni mo béèrè oore ọ̀fẹ́ ṣá ni mo béèrè o nípa oore ọ̀fẹ́ rẹ mú mi làájá oore ọ̀fẹ́ rẹ bàbá fi fún mi o oore ọ̀fẹ́ ṣá ni mo béèrè o oore ọ̀fẹ́ ṣáá ni mo béèrè nípa oore ọ̀fẹ́ rẹ Jésù mú mi làájá o oore ọ̀fẹ́ rẹ bàbá fífún mi mo tún rántí orin kan náà tá a máa ń kọ nígbà nì abá àwọn tí wọ́n fi ìrere lé àwa lọ́wọ́ ni mú mi dúró mú mi dúró mú mi dúró dópin o jésù olúwa mi o mú mi dúró dópin nígbà tó kù èmi nìkan tí kò sí alábàárò jésù olúwa mi o mú mi dúró dópin mo rántí orin kan náà tí ẹ̀mí mímọ́ fún mi ní àkókò tí àwọn ìdánwò ìgbàgbọ́ kan lé kókó nírí àjò ayé mi pé nígbà tí mo bá ń ṣàkó lọ nígbà tí mo bá ń ṣàkó lọ jésù olúwa pè mí padà o nígbà tí mo bá ń ṣàkólọ ìyẹn jẹ́ èyí tí mo kọ yìí jẹ́ ọ̀kan lára àwọn orin táwọn tó fi ìrere lé wa lọ́wọ́ fi lé wa lọ́wọ́ tá a bá lẹ́nu wọn ń gbà náà òun lélẹ́yìí jẹ́ kì í ṣe tí ẹ̀mí ọlọ́run fún mi ní àkókò tí ìjì le koko láwọn àkókò kan tí ìdánwò ìgbàgbọ́ fẹjú mọ́ mi. <laughs> ọ̀rẹ́ wa ẹja gbàdúrà ẹja sọ fọlọ́run. fún mi lóore ọ̀fẹ́ láti sìn ọ́ fún mi lóore ọ̀fẹ́ olúwa fún mi lóore ọ̀fẹ́ láti sìn ọ́ láti sìn ọ́ títí dé òpin ẹ jẹ́ á porúkọ Jésù ẹ jẹ́ á béèrè lọ́wọ́ ẹ̀mí mímọ́ bọ́ bá jẹ́ kó o sì ní ọ̀run lọ́kàn láti débẹ̀ ẹ̀mí mímọ́ jọ̀ọ́ fún mi lóore ọ̀fẹ́ láti borí ìdánwò ìgbàgbọ́ orí ọ̀fẹ́ tá a fi ń dúró dópin orí ọ̀fẹ́ tí ò ní jẹ́ kí ọkọ̀ ìgbàlà mi ó rì láàrin agbami lórúkọ Jésù ẹ̀mí mímá sì yọ̀ǹda rẹ̀ fún wa amen lẹ́ẹ̀kan sí i orúkọ mi ni ajínrere sanjọ́ ọ̀dẹ́jọbí Amos Jésù nìkan làkọ́mọ̀nà wa mo sì gbàdúrà pé lọ́jọ́ tí olùgbàlà wa yóò yọ láwọ̀ sánmà láti gba àwa àyànfẹ́ sókè lọ́dọ̀ rẹ̀ bí a ṣègbéyàwó ọ̀dọ́ àgùntàn lórúkọ Jésù àtèmi àti yín lọ́jọ́ náà àní sí láàrin àwọn tí ó lè ńlẹ̀ lórúkọ Jésù ẹ̀mí mímá ràn wá lọ́wọ́ dópin ẹ jẹ́ á tún pàdé ní ìgbà míì ní ìkànnì yìí ìkànnì ìrànlá Great Vision TV títí ìgbà náà Jésù lolúwa amen. Olúwa ìwọ ni o.